Jẹ́ Yeah. Yes. Ah. Mo fẹ́ sáré dé ọ̀dọ̀ lọ́ọ̀yà Harry. Èmi àti wọ́n ní to discuss nǹkan kan tó are very important. Wọ́n dẹ̀ ní kí n máa She ọ́sẹ̀. Ṣé ìyẹn já sí pé oúnjẹ tí mo ṣe èmi lè di oúnjẹ ni? Mo máa love láti di oúnjẹ all the time. Tí ìbára gbé ojú sun wọ́n sì ọmọ àṣájà ni. Sọ ti bá dé, àwọn àjà. Ẹ ẹ máa ń jẹ ètì ti padà oúnjẹ yẹn wà ní tuntun. Hey, my angel, that's my sugar. Right, my baby. daddy, five days to. Five days to what? My birthday. Oh yes, baby. <laughs> Mi ò gbàgbé, um, èmi àti mọ́mọ́ ẹ ti discuss ẹ̀ okay but jẹ́ kí n lọ síbi tí mo lọ ìkíndé tí n bá dé àmàfarabalẹ̀ plan ẹ̀ nǹkan bóyá ká form committee lórí right ṣe mọ̀ pé mi ni celebrant so ẹ̀yin méjèèjì lè máa jẹ́ committee members. ṣùgbọ́n. <laughs> come on plan for life. yes. it's alright, right darling you can have everything you want go down the back seat. all right then okay. let's marry there. okay all right. Yeah. káàsán orúkọ mi ni Yemi is my name. Oh, um, ẹ jọ̀ọ́ má bínú ojú yìí jọ ojú ẹni mímọ́ nígbà tí mo ti rí ojú yín rí ń bè kan bọ́ mi lè sọ pé bí báyìí. Hmm. ẹ bá àwọn àgbàdo pé pé omi làwọn èèyàn kò sí dá lè ṣọ̀lẹ̀ ní ìkànnì wọn tì nínú ó lè jẹ́ bẹ̀bẹ̀ ṣe sọ yẹn. ṣáàdúgbò yìí lẹ́yìn gbé ni. ní ìgbé àdúgbò yìí kájú àìsè bí ń gbé mo sáré wá ṣe shopping kékeré kan ìlú mi. ó ní ọ̀sẹ̀ síbi díẹ̀ o. ok tí ẹ bá mind ṣé mo lè gbé yín síwájú sí. ẹ fẹ́ gbé mi síwájú kò dẹ̀ ní take time ní ibi tẹ̀ lọ. not at all. mo appreciate o. nǹkan bíi bí ọ̀kù sábànà àbí iná pè wúyà wọn ará bísà ń kó oríṣiríṣi wá fún wa sá ọ̀pẹ́ yìí ọ̀pá iwájú ọjọ́ wọn sì kọ́ ọ nígbà tó ti mọ̀ pé àrùn jẹ̀dí lọ́jọba lọ́dọ̀ wa ní ìsìn ẹni tó bá jẹ̀bà tó màlà tó jẹ̀rẹ̀ àrùn jẹ̀dí ni wèrè la fi ń wo wèrè wèrè ni ẹ̀yin. dákun bí tá a bá ti ń wo lókùnrùn láti ń wo um, ara ẹni àwọn kìíní tó ń ta ìdáhùn bá mú eléyìí tí wọ́n pè ní bíbí ọkùnrin. olókùnrùn wo ló wà níbà ìtẹ̀ mi. gbẹ̀ tẹ́tí ń pẹ̀jẹ́ tí ni ọ̀pọ̀ ẹ̀yìn ọ̀pọ̀ ẹ̀yìn tẹ́tí ń sọ kìíní kọ̀ǹpútà kìíní kọ̀ǹpútà mo sọ fún yín mo ní kẹ́ yé mu kìíní yìí mọ́ ẹ̀ mọ̀ pé ti dàgbà ṣá ẹ̀ ń sọ pé jẹ̀díjẹ̀dí ṣé bí àwọn tó ṣe é ṣe ní kẹ́ máa múlẹ̀ yìí ṣe é mú yẹn ni bẹ́ẹ̀ lọ́mọ sọ pé ẹ wá sí bíbá yìí níjẹta tẹ̀lé ọwọ́ mú kan náà ni ẹ tún dé tí ẹ tún lẹ́yìn ṣé bá ṣe ní kẹ́ẹ́ bá lò fún jẹ̀dí nìyẹn ni. ọmọ rẹ sọ fún wọn pé mo mú nǹkan bí. ṣé ìwọ ni kí n dé ìsọ̀ rẹ kí n mú un tó wù mí ṣé ó yẹ kó la ẹjọ́ lọ. tó bá jẹ́ nǹkan mi ilẹ̀ rí tó wù ẹ́ hmm. tẹ́lẹ̀ ẹ fẹ́ bó ṣe sẹ̀múlẹ̀ bá fẹ́ màá ní kọ́ fi lé yín lọ́wọ́ mo ní kí ní ìtí ṣe bẹ́ẹ̀ mọ́ àmọ́ tòní ọ̀ wáyé ọ̀dà torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ. ọ̀rọ̀ gidi ni bá a mú kankan fi ara kọ́rọ̀ wá ó lè dùn. mo mọ. bàmúlé. Hmm, ó dà máa fún un nílé. èdè kí ọ̀rọ̀ ta fẹ́ sọ yìí kó lè dùn. ẹ fẹ́ náà ni. ẹ gbà ọ̀rọ̀ graduation tí ọ̀gá ẹ̀ fún wa ní déètì ni tí mo sọ fún <laughs> ẹ. ọ̀rọ̀ gidi ni o hmm. ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó nítumọ̀ ni hmm. kí la ṣe fẹ́ ṣe. olórí ẹbí hmm? ẹ rí pé kò yẹ kó ọ̀gá ẹ̀ kú làlẹ́ wa lọ́wọ́ ni ó ṣe máa jẹ́ ọ̀nà màá ó yẹ kájọ ojókòó kájọ ọmọjọ́ ni ọjọ́ tó ń mú sórí lẹ́tà yẹn kò lè ṣe kinní o láéláé. ìyẹn mo ṣe ní ká jọ jókòó ẹ mọ̀ pé mo ti sọ fún yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìgbélé yín ni torí náà jẹ́ ká jìjọ sọ nísìn. ìyá sọ́mbọ̀ ọ̀rọ̀ rẹ̀ dáa pọ̀ àmọ́ àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n níbi tó nílé bá fojú ọ̀nà sí ńlá àlejò bá wọlé kí ni tí wọ́n fẹ́ ní orí ẹ̀ gẹ̀gẹ̀ sọ mi tó bá fẹ́ lèmi náà bá ọ fẹ́. nǹkan tẹ́mi rò ní bóyá ká mú sátidé oṣù tó ń bọ̀ lẹ́yìn oṣù tá a máa mú yìí hmm tẹ́lẹ̀ ìbá parí ọ̀sẹ̀ kẹta sátidé kẹta nínú ẹ̀ ní ká mú. sátidé kẹta sẹ́yìn ò ti jìnnà jù. kò sí jámù kejì sátidé kẹta yẹn ló dáa ẹ mọ̀ pé sátidé kẹta yẹn ó ti ń bọ́ sọ́wọ́ parí oṣù àwọn oníkálukú wọn á ti máa gbowó oṣù wọn ẹni tó bá fẹ́ bá wa ṣe nǹkan wọn bá fẹ́ mú oníkálukú á ti mọ ìyẹn ni mo ṣe ní ká mú sátidé kẹta. kò burú Hmm, gbogbo ẹ̀ náà adùn ni nǹkan wa ni nǹkan ayẹyẹ sì ni ọjọ́ náà ò sì dùn yóò sì lárinrin àmọ́ èèwọ̀ kan rèé o wọn ò fẹ́ kẹ́ ẹ má ṣọ èmi máa má ṣọ o ṣe ni má ṣọ máa má ṣọ o ẹ tó má ṣọ ìyá àṣọ ń bọ̀ nígbà tá a bá wa mú aṣọ fún àwọn èèyàn ẹni tó yẹ kó fún wa ní two thousand tó yẹ kó fún wa ní three thousand nígbà wọn bá ti raṣọ two thousand sí two five kò ní fẹ́ fún wa lọ́wọ́ yóò kàn wá sóde yóò sì jẹun yóò sì dìde. a kò ṣe nǹkan kan kó ṣáà ti wọ aṣọ fún wa bá mi fi ṣayẹyẹ ni. ọ̀dà gògóró bó bá jẹ́ ta sọ ni ẹ̀ mú àmọ́ onílù ọ̀gbọ́dọ̀ dùn kẹ́ ẹ̀ gbọ́dọ̀ pèlérè kankan. máa pèlérè o kí ló dé kí ni mo fẹ́ fi kún kí ló dé tí mi fi ní pèlérè ọjọ́ nǹkan ẹ̀yẹ mi ni mi ṣé mo ṣe nǹkan yín ni nǹkan àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣe ni lórí ọmọ mi bàbá pé lérè o ẹ̀yin náà ti sọ ẹni gbogbo nǹkan mi káyé gbọ́kànrún mọ́ ni bó ṣe rí nìyẹn náà ló pè bẹ́ẹ̀ à pé lérè o ẹ wò ó tó bá jẹ́ tó ń dẹ́rù bàyín ni tọrọ aṣọ tẹ́ ẹ kọ́kọ́ sọ síwájú kò sí wàhálà máa gbàṣọ wá fún yín ni hmm. ẹ̀yin mi ní aṣọ mi ìdẹ̀ ní ẹ bá wa dárò eléré ẹ̀yin ẹ̀ kò sí wàhálà àwa la mọ̀ bá ṣe máa yanjú ẹ̀ lẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ kọ́ náà má pa fún mi àmọ́ bá ṣe dìjọ́ máa yanjú yẹn ẹ̀yin ṣáàjókòó tì í kẹfàṣẹ́ sí òun ni tèmi. kì í ṣe pé òun ò lówó àmọ́ náà gbẹgbẹ kú ibẹ̀ náà ibẹ̀ náà ní í bọ̀ ọ̀dọ̀ wọn dalẹ̀ kàn sí fún wa lóòótọ́ ọ̀dà hmm, kò burú àmọ́ wá gbọ́ o n tó lè fàjà láàrin èmi rẹ ọ̀tayọ wípé bẹ́ẹ̀ bá gbé aṣọ wá fún mi ṣé ń bọ̀ yasọ ah. ń bọ̀. kò kọjá pé kìí sọ̀rọ̀ pé ó máa gbé aṣọ ọ̀pá mẹ́rin bọ̀ wá fún mi ọ̀pá mẹ́jọ wọ́n fi rán agbádá ni. ẹ rò wípé nǹkan tẹ sọ fún mi bí a mò tí ì ṣe àbí ká tẹ wọrí tébù ni ẹ mọ̀ pé mo ti kó pamọ́ síbẹ̀ fún yín. ojú kú sórí tébù. ó kàn jẹ́ pé thirty thousand naira péré ni mo fi síbẹ̀ ẹ mánéjì ẹ náà ni àbí. thirty thousand. ẹ fún sista ẹ dẹ̀ fáwọn ọmọ wọn náà lówó ṣó kéré jù lẹ́yìn sọ yìí. kí ni fẹ́ẹ́ fi ṣe ó ti pọ̀ jù. ọkọ mi kò pọ̀ jù ṣé ìmọ̀ wípé obìnrin tó bá jẹ́ alálùbáríkà obìnrin kò gbọ́dọ̀ máa ka owó lé ọkọ ẹ lọ́wọ́ báyìí ọlọ́run ló kún mọ̀ bó ṣe ń ṣe ọlá ẹ̀ tó fi tó bó ṣe tó àmọ́ bó dẹ̀ ṣe tó ìná pẹ̀lú àjùra àti ọ̀pọ̀lọpọ̀ ìṣòro mọ̀ pé ọlọ́run á gbé ẹyin náà ga ẹ ṣe ìlọ́po ìlọ́po tó jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe fíìmù náà. Hmm. torí pé ojú obìnrin tó dáa náà ni torí pé ojú aya gidi sórí àwọn obìnrin kan wà tọ́lọ́mbà ti fi lè gbé wọn lọ́wọ́ fún kẹ́bà àmọ́ lòun ò ṣe ọ bẹ́ẹ̀ á ah. wọ́n máa jẹ́ àpẹ́ fún wa àpẹ́ fún wa àpẹ́ pẹ́pẹ́pẹ́ sínú lálá sínú lálá. àmì àmì àmì ẹ wo tẹ bá ní kẹ máa ṣe àdúrà dáa ọlọ́mọ àyè kẹ ẹ̀sán kò ní ìmáa jùlọ ẹ jẹ́ kí n tètè wọlé kí n lọ palẹ̀ ara mi mọ́ tó mo fẹ́ ya gba àwọn sáìtì mi tó mo fẹ́ ya gba àwọn kọ́sítọ́mà mi kan náà tó tún máa padà bọ̀ nílé. ẹ̀dá mo ti gbọ́ èmi náà ni kì í jẹ́ káàgó kan lù báyìí ni káàgó mélòó kan bá ti lù báyìí mi náà bọ́ sórí títì. òkú mọ̀ kébì ló yẹ wọ́n zùn. Hmm, mo máa lówó àdúrà àgbà. mo máa lówó sí. ó di ọjọ́. Ah, ayé mi àtàtà. ìyá ní kókó bàbá àwọn lè jù ó tíra ìlọmọkùnrin kí ló dé. Ah! You want more dinner? ẹnu gbà bẹ́ẹ̀ mo appreciate ẹ gan ó gbé mi rin àwọn orin àjò kan ó Chicago ó tún wá mú Florida ó yẹ ṣe wá mú mi padà sísàlẹ̀ èkó mo appreciate ẹ ó rí mi ṣe wà yìí mi ò kí ń ṣe ṣìnà mi ò kóbìnrin mi gbà bẹ́ẹ̀ mo fẹ́ lè búra sí gan pé níjọ́ tí mo ti fẹ́ ìyàwó mi ní ṣùgbọ́n kàmí ò fọ́ ọkùnrin mi rí kí n tó tún wá pàdé ẹ̀ torí ẹ̀ mo ṣe wà lákò ìyẹn mo ṣe dàbí machine mi ì ṣe nǹkan kan rárá mi tó bá gbọ́ testing testing microphone ó ní. so tó bá tún máa ń ṣe nǹkan mi gan. lọ so kí ló máa ń ṣẹlẹ̀ báyìí jí òye mi o kí ló máa ṣẹlẹ̀ ní òye mi dáadáa o. ó dáa ìgbà wo la máa ríra báyìí. ọ mi ní jí ó pẹ́ bá mi máa ka ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta tó hmm? yájú ni. ọ̀sẹ̀ mẹ́ta bíi ti báwo má gbé yẹn wá òye mi ó fi nǹkan tọ́ mi lẹ́nu wò tán ó wá sọ fún mi pé ọ̀sẹ̀ mẹ́ta kò nǹkan tó bá ti lè yàn àtẹ̀ríra ní àárọ̀ ọ̀la unfailingly a ní láti ra ní àárọ̀ ọ̀túnla. ó pẹ́ wọn afuralé afuralé ah, ọ̀la àbọ̀túnlá ó dáa tábà tiẹ̀ wá ròyìn jẹ́ kí n lọ top energy mi kí n tó wà bó ṣe bá mi kò dé ọ̀hún. jẹ́ kó fura ṣé bí tó bá fura èmi ni mo nira mi àbí mo dẹ̀ mọ̀ nǹkan tí mo ṣe ìwọ fi mi wo ìyẹn lè jà mí. Hm? ọ̀pẹ. <laughs> èmi fẹ́ rí ẹ nígbà nìkan mo fẹ́ rí ẹ. màá mọ tí màá Ah, bẹ́ẹ̀ gbẹ̀ngà. ìyẹn wọn máa le Ah, lásìkò yìí bí èlò ah. mi ìrà mi ìdá fọ́ọ̀fọ́ Ah, náírà ń sìn o ibo ní gidi rí onífàmì fẹ́ clear àwọn ọjà mi mo ò rí owó ah. ṣé mo gbúgbà tó wà mo yá ẹ má bínú má bínú pàdé mi mi tẹ̀lé àfọ̀dẹ̀ ń sẹ́ mi ò lè sọ mi ò lè sọ. màá màá pè ẹ tí bá ní nǹkan ṣe sí ọ̀rẹ́ má bínú. báwo ni jàre. Oh, kàbó máa gbá sí ọ̀rọ̀. Mm kí ló ṣẹlẹ̀. gbẹ̀ngà màá ló pè mí kémi jọ torí ọlọ́run kí n ṣàánú òun ní contract kan tó ń fẹ́ execute kí n jọ kí n yá òun ní four million naira four million naira ní ọ̀tọ̀ nìkan tèmi rò tẹ́lẹ̀ owó tí mo expect mo ti tẹ́yìn pé tó bá wọlé kí n fún wọn ní two point five million naira ń bẹ̀ kí wọ́n fi ṣe nǹkan tó ló fẹ́ ṣe òun sọ pé kí n yá òun lówó. ẹ wo ẹ máa sọ fún pé ẹ lówó ni o ẹ má jàyàn kọ̀ọ̀kan lówó rárá má tẹ̀ tíráyẹ̀ léyìí tí gbogbo nǹkan sọ yìí bá ní kò sówó tó fẹ́ fún un. èmi tẹ̀ ti sọ fún mi because ìyàwó mi ló jẹ́ priority fún mi náà ah báwo máa ṣe máa lówó tí mo fẹ́ fún wọ ṣé màá máa kókó fara àtàkù wọ. ọkọ mi ṣé nǹkan tí máa ń yá ìkẹ́ ni wọn nǹkan tí máa ń wí pé ah, irú ọkọ bíi tọkọ mi ò tẹ̀ sí rárá ni kí tó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ báyìí o ti ṣe fún mi kí ni mo tún wá ń wá nínú ọkùnrin báyìí ò ah, ṣe gan-an àbí kí n má lọ síbi tí mò ń lọ mọ́. Ah, ah, má lọ síbi tó ń lọ mi ò ṣe é lórí kan ṣe bí mo ṣe é lórí mo ń ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ọkọ ni àdúrà nǹkan ṣàmàgbà fún mi lásán. Hmm àdúrà àgbà nǹkan tó bá fẹ́ lọ́nà máa bá mi ṣe fún ẹ lórí ọlá ìbá ìgò ní wálẹ̀ láìláì iwájú iwájú iwájú báyìí ló máa máa lò ní wá sílẹ̀ tó bá rí ẹnikẹ́ni tó bá ní pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ ọlọ́run bá mi wáṣẹ́ fún ọ lágbára ọdún ò ní ṣubú ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí lágbára ọdún ṣe ọkọ mi. ṣe tètè máa lọ kó má pẹ́. ó dà sáà kí n tètè padà wá bẹ́ẹ̀ ń lé. I love my wife so much. Ọ̀gá o. Àìmọye ìṣẹ́jú ni mo ti jókòó ní ìlàtẹ̀ kan. Kádébì kan pa èmi ò mọ irú irú ara tí wọ́n mú. Tí ọ̀bá ní yá ń kọ́. Mo ti ṣe tán ọmọ ìyá yìí ni ó tún ó wá bá mi ó ní màmá òun sọ wípé kí n bá òun sọ fún lẹ́kọ̀ọ́ wípé kí n gbà kọ́ bọ̀ lọ́wọ́ wọn fún un ó gbé ìkan wá fún mi ó dẹ̀ tó rán mi sílé kan ló jẹ́ kí ìyá àsùn ń bọ̀ ìyá àsùn ń bọ̀ ó ń disappoint me you are disappoint me totally yes kí ni ẹbí ìyá ayé pẹ̀lú ẹbí tiwa wọ́n fẹ́ máa gba àbọ̀dẹ̀ fún mi o ìjọ wo ni àwa ṣe àyànjú náà sí ẹbí tiwọn ṣé bọ́mọ obìnrin làwọn jẹ́ lọ́dọ̀ wa olórí ẹbí ẹ má jẹ́ kán bá yín gbọ́n tẹ́ ẹ̀ sọ yìí ń tà náà jọ ni wá a ti wọnú ara wa a ti di fámìlì kan ṣoṣo kí ló wá dé wọ́n lè lọ ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ òní mínì. ọmọ máa pèrè sọ́kọ̀ ah. ọmọ máa pèrè sọ́kọ̀ ọ̀dà kò burú mo mọ tí n ó ṣe tó bá yá ìwọ gan pa alára ò ní tẹ̀lé mi dọ́dọ̀ ilé kan mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ sọ̀rọ̀ mi ẹ máa lé ìyá mi. lẹ́yìn lẹ́yìn ọ̀dà eh. wọ́n ah. fi òlélẹ̀ lé. Ah. dájú ẹni máa bẹ̀ tọ́jú ọlọ́run ẹ̀yin ní kẹ́ ṣe sùúrù. ipò tẹ́ wà ipò olórí ni ọ̀pọ̀lọpọ̀ àdè máa rojọ́ oríṣiríṣi fún yín ọ̀tún àwa rojọ́ fún yín òsì àwa rojọ́ fún yín ṣẹ́ni tí wọ́n bá ti wá rò bẹ́ẹ̀ yẹn àárín nìkẹ́yìn dúró sí ẹ má fi síbi kankan ẹgbẹ́bí fẹ́lẹ́bí ẹgbàre fáláre àti pàápàá ìwọ̀sí oríṣiríṣi ló máa fi lọ́yìn ẹ̀yin lẹ́ni láti ní àmọ́ra ẹjọ́ torí ọlọ́run fi bẹ̀yìn abíkílẹ̀ ni mo sọ. ọ̀rọ̀ ló sọ orí sọ dáadáa ọlọ́run jẹ́ kán gbọ́ ni àkókò sọ fún wọn. o ṣeun ọlámilẹ́kan inú ẹ̀ ò dùn ayọ̀ rẹ̀ ò kún gbogbo tó ń sọ ni mo gbọ́ àmọ́ ẹ̀dá ọmọ ádámọ̀ ibìtàn burú sínú tán bá ti mọ àléébù ẹ̀dá ibẹ̀ ni wọ́n mọ gbà tí wọ́n mọ fi gún lábẹ́rẹ́ ta ni wọ́n sì gún lábẹ́rẹ́ tí ò ní sọ̀rọ̀ àwọn ni wọ́n máa ń tọ́ mi o gẹ́gẹ́ mi máa ń jòkó mi torí pé paramọ́lẹ̀ mi sì kọ̀rọ̀ wọ̀ sí ni. àmọ́ táwọn ọ̀bá ti wọ́n kún èmi gan ò ní gbà láàbọ̀ ntí ń fàjà wa nù. àìsí kò falẹ̀ ifá ti ṣe òun nìyẹn náà lẹ́tọ́ ti sọ agídí yìí náà ni. à ń sọ fún yín ní gbogbo ìgbà ẹ̀yà gidi ṣe ìjọ wo lẹ fẹ́ lò láyé tí wàhálà fẹ́ pọ̀ tó yẹn ẹ wo ẹ̀mí gígùn ló ń sàn yà o bí wàhálà bá kọ pàápàá ó mẹ́mí kúrú ni. ẹ pa mí bẹ́ẹ̀ bá pa mí ẹ pa mí ẹ jẹ́ mọ́ lọ àti pé mo ti ẹ̀ kú tì téèyàn bá ní nkú ó ń tàn wọ́n rè dúró dè mí lọ́rùn ni àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdàkàkàn kí lè kú ilẹ̀ ayé àjá ni. ẹ dákẹ́ kótókótó. dadi èmi mò ń bá yín sọ̀rọ̀. mo rí ọ. mi ò ní bínú wọn láti sìn ó ti bá ó yé mi àmọ́ káwọn ìyá ọ dákẹ́ mhm. kọ́ dákẹ́ wórówóró. ẹ jọ ẹ jọ ẹ jọ. mo bínú tì kò sí bínú mọ́ mo mọ̀ káre. ìwà tó wọ́n máa ń ṣàdéhùn. Mm. bàtà bàbá yín sọ̀rọ̀ ọmọ tẹ̀bí ló bá yín sọ̀rọ̀ ni. Mm, ẹ tún takú náà ni àwọn bàbá yín sọ àwọn bàbá yín sọ ni. ìjọba sọ sínú ọ̀rọ̀ ah. gbọ́ o tún gbé mi ṣe é ṣe dé ọ̀káre. ìdá ò ní tọ́wọ́ rẹ. Hmm. àǹtí mi ẹ̀yin náà gbà. Ah! o ṣe ṣe ọ̀pá. ẹ bá mi mú ilé fún ìyá yìí. ó káre. ó dà o <laughs> ṣe ní láre búre ikú gbọ́dọ̀ jù kàn bí ọlọ́mọ àwọn jọ àbí mo rí pélé yìí wúwo. ọ̀mí ah, kò wúwo jùlọ envelope ló jẹ́ kó wúwo. Eh, eh. Ah! <laughs> o ṣeun wọn láàrẹ ò mọ rò ibi gíga gíga là bọ́jọ́ ò ní relẹ̀ láéláé o ṣeun ọlámilé kan ojú ọmọ tó wà rí o ọgbọ́ ọtí jíjẹ bá mi kí aya mi ilé iṣẹ́ ò lè dé. òun náà yọjú sí yín. ẹ kú kalẹ̀ ẹ rà uh-uh. ẹ má sọ fún mi pé tí ń lọ o. Ah. ṣé nítorí tí mo ṣe ń ṣe oúnjẹ. mo ń ṣe oúnjẹ. bẹ́ẹ̀ ni. ó ní mo ń ṣe oúnjẹ. ọ̀gá hmm, rí aya mi sọ oúnjẹ tó ń sè ọmọ ọ̀bọ̀ ọ̀jẹ̀ ah. a mọ̀ jẹ́ ńgbà míì ah, jẹ́ káwọn ọmọ mi ọ jẹ yùn ọmọ àwa ti ṣe tán. ọ̀ ń bọ̀ ọ yẹ kí n wá nǹkan fún un aya mi torí pé <laughs> oh. àwọn ọ̀gbọ́dọ̀ wá ìdí mọ́tò ẹ̀yà mi. ẹ̀yin lè wá ṣe ìyọnu eh? kẹ́rì ẹ̀yin lè wá kí wa èmi ló yẹ kí n fún yín kankan ń ṣẹ̀yìn ọjọ́ tí bá ti wá kí yín lọ́jọ́ yìí mm. ẹ máa fún mi nǹkan. ògbóró eh, tó o bá wá ń bọ̀ lọ́dọ̀ mi mú àṣàbí dání mo fẹ́ fún àṣàbí ní nǹkan. ẹ ẹ lọ́lẹ̀ fàṣàbí ọwọ́ sọ́dọ̀ mi ná mo wá bí mo wá ń bò ní nǹkan mo dé ní ọ̀dọ̀ mi. ó eh, ṣe ayé àti ìlú ẹ̀ lọ́kọ́ bàbá ẹ̀rọ ẹ̀rọ mi ó dàbọ̀ tó ṣe àjẹ́ ó dàbọ̀ ó ṣe mú o. ó bá kí gbogbo ẹ̀ rẹ̀ á gbọ́ ọ̀jà rẹ̀. tàtúlù mo bọ́. Where's my mommy's car? Oh, the daddy. Ṣé ohun tó yẹ lọ fún lẹ́sìn yẹn? Ó ní mọ́mí dà, mo ní wọ́n ti jáde. Mọ́mí nǹkan ló ń béèrè, ó ní mọ́tò mọ́mí òun ń kọ́. Ṣé ń gbọ́rọ̀? Mọ́mọ́, ìmọ̀ ọmọ ọ̀dà lóhùn ni, mọ́mọ́ nǹkan tó béèrè. Wo ọmọ òun ti bàjẹ́, ó bàjẹ́ pọ̀, wọ́n ti fowó bàjẹ́. Ṣé bí gbọ́kọ́ dé? Ṣé bí kọ́kọ́ kí mi ni? ọwọ́ ni ẹ̀lẹ́ mọ́mìdà ṣé orí ọmọ bẹ̀rẹ̀ láyìn là kò gbọ́dọ̀ bá mi dérú pálapàla bẹ́ẹ̀ rìn lára. ẹ abẹ́rẹ́ láyìn là mọ́mì ń gọ́. mọ́mì lẹ́yìn kì í ti géètì fún wọn kó jáde kì í sì ṣe fún kó wọlé padà èmi àti wọn àlọ́rọ̀ òun sì fọ̀rọ̀ ọ̀dọ̀ mi mọ́mì ti jáde. ọ̀rọ̀ mi kọ́ Chopé. Chopé. Did you have a clean up? Oh, you know, already go. Ah. ọ̀bù ti ṣe mí léṣe gan-an. kí la ṣe tó ń rìn ẹ̀sìn torí ọlọ́run mo sọ fún wọn mo fẹ́ dìbì kan. o ò ṣòro yẹmi àwọn ọdún máa ń ṣe tí mi láìpẹ́ lẹ́yìn o kò máa ń láì kó ṣáà máa dáa fún ilé ṣáà síbi báyìí. mi ì fi ẹlẹ jáde mo níbi kan tó wà very important mo tún láti dé ó ṣe kókó gan mo kí mo ní mo fẹ́ gbà nǹkan bí kan lè fẹ́ rí ọkàn again. nǹkan tó fẹ́ gbà ṣojú owó lọ ni. orí bó ṣe ọ̀rọ̀ yẹn. ó dáa kí ni kọ̀tù fẹ́ lọ gbà ṣé búwo ló fẹ́ lọ gbà. ìdààmú àdọ́gbò lè fẹ́ ṣọ́tàn. <laughs> ṣọ́tàn. bó ló sì fẹ́ rí ọ̀nà. gbà. tó pẹ́. ìyẹn tí wọ́n ń kọ́. o ṣe. wọn bò lẹ́gbẹ̀ẹ́ mi kò jẹ́ ká sáré ṣe sí. Ah, má jẹun wá má jẹun wá ṣàánú mi má jẹun wá. ìdàṣẹ́ bí wàá pẹ̀ ok. Mm ó make sense. Mm. ọ̀rẹ́ má ah. pẹ́ o má pẹ́ o. ẹ òbí wákàtí mi ò fẹ́ lù mí bì. ṣé wọ́n fẹ́ bá mi sanwó ìtẹ́rọ mi. Ah, ah. ó dà má pẹ́. ẹ ká sàn máa. ẹ ká sàn. kí lè fẹ́ rà mi ò rẹ́ni tì mọ́ mi ẹ̀yìn ni mo wá rí. ṣé kò sí. ṣé bí mo ṣe wà yìí mi ò kì í ṣe ọmọlúàbí o mi ìdẹ fẹ́ kẹ́ rí wà mi orílẹ̀ jẹ́ kí n wá gba yín jẹ́jẹ́ ẹjọ́ Sùnbọ̀ ọmọ yìí mo wá fi sùn yín o. ayákìlà lọkọ mi Sùnbọ̀ dẹ̀ ń tẹ̀lé ẹ̀ dẹ̀mọ̀ pé ẹni tó bá máa fẹ́ ayákìlà ẹ̀ mọ̀ bí ìyàwó ẹ̀ ṣe máa rí ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín mọ́ mi kó fọkọ mi lọ́rùn sílẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ òun ló dọ́jà ìnáwó sọ́nà o bíbẹ̀ ẹ̀kọ́ ọjọ́ náà máa jọjọ́ ìbànújẹ́ mọ́ lọ́wọ́ mi sì fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi sọ fún kó fi ọkọ mi lọ́rùn sílẹ̀ màmí kó jáwọ́ pátápátá ẹ̀jẹ̀ bẹ̀ báyìí ọjọ́ náà á jọjọ́ ìbànújẹ́ mọ́ lọ́wọ́ mi. onídẹ̀rẹ̀ nítorí Ọlọ́run wo má bínú ah, mo dáràn ayé mi mi ò rírú eléyìí ìyàwó ayákìlá lòun. Ah, mo gbé ìjọ wo ni sùnmọ́ ọ̀dà báyìí tani máa pè ẹ́ àbí kí ló ń ṣàmùlẹ̀ yìí báyìí ẹ́ láyákìlá lọ́kọ̀ọ́ tọ́pẹ́ kí ló ṣẹlẹ̀ mo gbọ́ wá ó dá padà mo gbẹ́sẹ̀ wá ó dá padà gbogbo irinṣẹ́ tọkọ máa ń rán sí ìyàwó ẹ̀ tó bá fẹ́ bá lájọṣepọ̀ gbogbo ẹ̀ pátápátá mo rán sí ẹ ò ń dá wọn padà kí ló dé. ohun gbogbo iṣẹ́ yín pátápátá ló jẹ fún mi gbogbo ẹ̀jẹ̀ ló yé mi pátápátá àmọ́ òjòjò ṣògùn mi àwọn òbí mi ò rárá. ọ̀rọ̀ òbí kí ló fara ṣe iṣẹ́ kí ló fara ṣe o má gbìyànjú wa o níjọ́ mo ti bèrè irú ilé lọ́wọ́ ẹ̀gbẹ̀yìn máa bọjà. owó ẹ fi mí sílẹ̀ jàre à ṣẹ́yìn náà kò yẹ kẹtí fúra nígbà tẹ̀ ń jẹun látẹ̀ nǹkan mi ṣé bí tẹ̀sítọ̀ oúnjẹ mi ṣe máa ń rí lè tẹ̀ jẹ. kìnìún ṣé wọ́n kọ́ ló ṣe ni. èmi èmi àtọmọ yín la sẹ àmọ́ mo jókòó báyìí mo ní kó máa ṣe nǹkan tó ń ṣe lọ ni èmi dẹ̀ ń supervise ẹ̀ lórí ẹ̀mí kankan ni. àṣàbí ti ràn ẹ́ lọ́wọ́ kíchìn kò lè ràn ẹ́ lọ́wọ́ lórí bẹ́ẹ̀dì náà iṣẹ́ orí bẹ́ẹ̀dì àdáṣe ni ó máa dáṣe ni tó bá dẹ̀ fẹ́ kí n fún ẹ lólùrànlọ́wọ́ lórí bẹ́ẹ̀dì wá irú ọ̀rọ̀ jàtijàti wo ni ṣé ṣé ṣé mo sọ pé mo sọ ọ̀rọ̀ ẹ̀fọ́ ẹ̀ lánàá àbíjẹta ni tó bá ti dọ̀la ara mi á ti lè dáadáa má jù mí kọ́ Tọ́pẹ́ hmm. tó máa fi dọ̀la agbára mi máa pọ̀ sí wa ni o ó máa le jù lọ o agbára á pọ̀ sí o sọ fún ẹ mọ́ mọ́ bá tí mò sọ. màá bọ́ wọlé ẹni mi ṣe kankan mi ò fẹ́. Jẹ́mi. Ṣọlá. Ṣọlá. Anọ́mbà mi ti jẹ́ ẹ̀jẹ̀. Ẹ̀yẹ̀ Jẹ́mi. Hmm. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ láti jẹta. Ọmọ tibí tó ń fẹ́ yẹn. Alẹ́ ẹ̀ òní jíìpù ẹ kò jáwọ́ lọ́rọ̀ ẹ̀. kí ló dé ọmọbìnrin tó ń ṣe dáadáa pẹ̀lú mi. kí ọ̀pọ̀ kó kàn fún mi ń jẹta lórí gbóná àpèǹbà inú kan rún mi ni inú rún mi inú bẹ̀rẹ̀ sí ní rún ẹ́ owó tó kú sáfù tó kú inú rún ẹ́ tó yẹ kó dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n á fọ agbẹ́jẹ́ ló ń fi owó yẹn ra ẹ̀sì kí ẹ. ó bóyá wọ́n fi owó yẹn ra ẹ̀sì kí mi ni. ìjọ one million ìjọ two million ìjọ ten thousand dollars ìjọ twenty thousand dollars ń sọ owó yìí nìyẹn o ti ń sọ táàsì nìyẹn. tó bá fẹ́ pè mí lówó ń gbà mí èyí tó bá fún ẹ kọ́ ni kò fún mi tíyàwó ilé bá fún ẹ ni kò fún èmi o ìyẹn bẹ́ẹ̀ o gbọ́ ìtàn kan rí o hmm. nígbà tí bàbá mi ṣì wà láyé sọ pé iṣẹ́ ẹ̀rọ náà ń ṣe bàbá ti ta pé gbogbo owó ti wọlé sápò mi báyìí èmi máa ń jó sí ìdí ẹ̀rọ bá jùlọ lẹ́nu àwa kó owó àpò sápò ìdí àgbo Alhaji Barrister máàkì ìṣọ̀lá ẹlẹ́rọ o ìṣọ̀lá ẹlẹ́rọ o à ń sọ ìṣọ̀lá ni ó máa kí o èmi náà kì í gbà yẹn. aláàjì Rasheed ìṣọ̀lá ẹlẹ́rọ tèmi mọ̀ wọ́n ti ṣaláìsí kọ́lọ́ọ̀mù foríjì wọn. àwọn bá a dórúkọ ni èmi gbọ́dọ̀ ni mo ń jẹ́ ìṣọ̀lá orúkọ aláàbí ló fi ń kí mi gbà yẹn. Ah, ah, ah. bọ́dá ṣọlá orí oúnjẹ rẹ̀ ṣe wà ṣé kò dùn ni. kò dùn ẹ̀rọ ìjà ah, ah. bẹ́ẹ̀ ni ọmọbìnrin ṣe ṣeré bẹ́ẹ̀. mo ti fẹ́ mú mi mọ́ ni. ààrẹ rẹ torí mo sún mọ́ náà ọ̀rẹ́ náà ni mo sọ pé lórí gbòjáde. kí lè ní mo tún ṣe o. mo ní òbí tó bá ń ṣe ilé ọbẹ̀ báyìí fọkàn ẹ̀ ah. tí ọkọ ẹ̀ bá tún wá jẹ́ olójú kòkòrò dáa ọkọ tèmi tẹ̀ ń ṣe lójú kòkò gbogbo nǹkan tí mò ń ṣe fún pátá ló tẹ́ lọ́rùn àbí má ìjà sẹ́yìn lójú ta ni. ojú kòkòrò ewé olórí yára rọ́pọ̀ bíi ojú kan dáadáa ti ní ọkùnrin tó bá bí ṣe orúkọ rẹ ọkùnrin burúkú ni hmm. èyí á ní ìdíkọ mọ́lẹ́ ní ọjọ́ tó máa ń ó yẹ kó bí ẹni wí. ojú kan làdọ́ ọkọ mi ní jàre hmm. tẹ bá ti gẹ ń tán ẹ pè mí kí wọ́n á palẹ̀ mọ́ hmm. oúnjẹ tẹ́ ń jẹ ló mi lẹ́nu ẹ pẹ̀lẹ́. Ìṣẹ̀lá na, ti fẹ́ dalé ní oríṣọ̀nà ṣàánú mi tó o jẹ mọ̀ pé kò kú ọbẹ̀ mi náà rèé. ọ̀rọ̀ ló gbọ́dọ̀ wá ọ̀rọ̀ ló gbọ́ àánú ẹ̀ ló ṣe mí àánú ẹ̀ ló ṣe mí ẹni bá ṣe pé ilé ìfúnná fún ìgbà ló ṣe mí. ó dáa jẹun yìí kí a tètè wá máa lọ tètè wá máa lọ Ìṣọ̀lá. Ah. jẹun yìí rọ́jú jẹ tán rọ́jú jẹ tán. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim. Amin. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu alal mursalin. Alhamdulillahi rabbil alamin. Amin. ṣé nǹkan tó tó ilé ìṣe bíbá ilé wa yìí mi ní sẹ́tìn àbí. bẹ́ẹ̀ wá dànù. alájà gègé kì í ṣàtẹ̀wọ́pọ̀ àwọn fẹ́ mi fatia ẹ eh, ṣe eh. wá gbàdúrà tèmi náà ẹ pé ẹkẹ pè pé kí wá jọ ìní torí kí máa kí mo wà nínú ilé ẹ wá gbàdúrà mi. ọjọ́ òun yẹn. gbọ́ báàgẹ̀ tí dẹ́rẹ́bà ti dójú ẹ̀ láti ẹ̀kọ́ oṣù síbí bá. ó yà tètè máa lọ school jà ní. love you. bye. kò ní wá ìfẹ́. ṣé kí n náà máa lọ? má gbàgbé pé twelve o'clock ní PTA meeting àwọn àṣàbíyẹ. ṣé èyí ni àbọ̀là? ẹni uh-uh. ni náà. Ah. o oh, wo lẹ́tà tí wọ́n fún ẹ ni. mo máa rántí ah, kí ló máa ṣe báyìí mo fẹ́ lọ rí ìbùkún fún kankan tó wà important my dear hmm? ìbùkún ò important ọmọ mi jọ tó bá ti kúrò níbi tí èmi ti lè wá ìbùkún lọ ọ̀dọ̀ ọmọ mi kò lọ. ok. ẹ ṣe ẹ máa gbàgbé o máa pè ní twelve o I'll call you please all right. Yeah. Ah. I feel. Good afternoon, sir. Akilapa. Sir. Ṣé afternoon la wà bí mẹ́nu? Àárọ̀ ni sà. Ṣé o ti wá sọ pé hmm, hmm. Um. afternoon? Ó máa dúró gbé ìyá lọ sí school àwọn àṣàbí. By maybe eleven thirty or there about. Bọ̀ tó bá ti padà sílé pè mí. Tí bá fẹ́ kó wá bá mi lọ́fíìsì máa sọ fún ẹ. Okay. okay. Yeah. iná tó lóhun ó pa fìjìlá ara rẹ̀ ni ó pa abínú ẹni o dèyìlẹ́yìn mi dèyìlẹ́yìn mi dèyìlẹ́yìn mi dèyìlẹ́yìn. ilé ìwòwò ló dèyìlẹ́yìn.

níbo ló dà. Ah, ṣé bẹ́ẹ̀ lẹ ní kí n wá lọ sọ́dọ̀ bàbá olórí ẹbí. ṣé bó ṣe fẹ́ lọ sọ́dọ̀ bàbá olórí ẹbí rẹ̀. bí báwo ni mà. Ah, irú aṣọ wo ló wọ̀ ẹ́. mọ̀ mi mọ̀ mi ṣé bí tòsí ni mò ń lọ ọ̀dọ̀ bàbá olórí ẹbí lẹ rán mi nà án. Ah. pẹ̀lú gbogbo bó ṣe ṣí bọ́tìn sílẹ̀ yìí náà. ṣí bọ́tìn mọ́ mi má dì. tó bá dọ́dọ̀ wọn hmm. níbo ni kò sọ fún wọn wípé ọ̀la ni mo fẹ́ lọ mú aṣọ tá a sọ àwọn náà dẹ̀ sọ fún mi wípé àwọn fẹ́ kí ìyá mọ́ríyá tẹ̀lé mi ní mi ò dẹ̀ fẹ́ pè ìyá mọ́ríyá lẹ́yìn kí wọ́n pè kán sọ pé kó wá bá mi ń bí lọ́la o ká tètè lọ mú un. ó dà o má pẹ́ o má pẹ́ o torí mò ń jáde o má pẹ́ o. o gbọ́gẹ̀ lọ bí iṣẹ́ rẹ̀. wọ́n ní kí n dúró kí wọ́n gbé lọ sí kó wọn ṣàbí. má yọrọ ẹ lẹ́nu nítorí pé mi ṣe máa yàbí kan bí ṣe ń lọ ń sìn. baba gate manda. ẹ ó lọ káàdì ń sìn olóòfẹ kan mò ń lọ àwọn. bá mi ṣí gate. ṣe pé mo mọ̀ mọ̀ pé jẹ́ kí n explain fún ẹ. wo mi mo ń bínú gan seriously mo ń bínú gidi gan mo ń bọ́ ẹ̀ ó rí kò sí ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣẹ̀ mí o tí mi ò lè fojú fò àmọ́ tó bá ti di pé oníkápàdé níbìkan ní one o'clock àbí two o'clock tí two yẹn tó bá ti ń di ten minutes after two wàhálà ti wà nìyẹn ó mọ̀ gbà tí mo ti wà níbí yìí tó dá mi jókòó sí ibi yìí gbogbo action tí mo gbà sí ibi gbogbo intention mi láti wá sí ibi yìí o ti pa gbogbo ẹ̀rẹ́. ó jà má bèrè òkú lẹ́nu má bèrè mi ì lè bẹ ju báyìí náà lọ bí ṣe máa bẹ ọkọ lémi náà ni mo ṣe ń bẹ yìí má bínú. nice one òun sọ̀rọ̀ sí oní tí n bá jẹ́ ọkọ lé ẹ o lè bẹ̀ mí jù báyìí lọ ọlọ́run dẹ̀ wá ṣe mi ò ṣọkọ lé ẹ. <laughs> kí ló máa ń sọ yìí bá ṣe ń bá bọ̀ yìí ìgbà ogun ló ní dọkọ lé mi náà. àbó ti dọkọ lé ni. o mọ̀ pé láìpẹ́ lèmi àti ẹ sáyìn báwo mo fẹ́ dọkọ lé ẹ sọ fún mi ṣé ni tí kò tí ì máa ń ṣùpọ̀ ẹ̀ adùn torí mi ṣe fámìlì ọkọ ẹ̀ báwo mo fẹ́ ṣùpọ̀ ẹ̀ ọ̀nà fẹ́ gbà dọkọ lé ẹ náà kò possible ni. má sọ bẹ́ẹ̀ mọ̀ kò sí nǹkan tí ó possible lábẹ́ òní. kò jọ Nigeria limited. ṣé mo ti gbọ́ ṣé kí sáyé lọ yìí zara mi sórí kí wọ́n á surprise pẹ̀lú nǹkan tí mo mú wá fún ẹ wò ó mo rú nǹkan ńlá báyìí nǹkan gbòǹgbò ni mo mú wá fún ẹ mo ń bọ̀. jẹ́ sáré yìí zara mi ń bọ̀. kan bí ìbáyé o. ta ni o. tó ń bọ̀ àbíkí náà ti ń fi ẹ̀. mo wá fún ẹ ní láti wọ nìyẹn mo ní kó fi ọkọ mi lọ́rùn sílẹ̀ ò gbọ́ mo ti sọ fún ìyá ẹ bóyá ìyá ẹ ò gbọ́ orí mi kò fowó ẹ mọ́ ẹ létí mo wá wá fúnra mi kí lè jẹ́ láti wọ nì fún ẹ wo àánú abẹ́ mi ló ṣe mí àìjẹ́ bẹ́ẹ̀ ò jẹ́ mi ju gosmos tààtọ̀ ẹ̀yọ̀ but àánú ẹ̀ ṣe mí tó wáyé lẹ́yìn eléyìí fi ọkọ mi sílẹ̀ tí bá tún ká ẹ pẹ̀lú ọkọ mi ò ní láìkì ẹ̀. ó má bẹ̀rẹ̀ alágbára o ìgbà wo ni lómi dẹ̀ wá tú ajá tó wà nínú kéèjì kalẹ̀ báyìí tó tiẹ̀ wá sọ fún mi rárá. tó ń disturb gbogbo àdúgbò báyìí yálà ya ẹ̀ lájá hmm? àwọn ìyá àwọn tó tó mi lé tó tún jù mí lọ àwọn lọ ajá èmi lòún bá rú wọ́n ayẹlẹ́jà ní tábàbà mi ò débi báyìí o ọmọ bí ọmọ ta lọ́kọ mi ó dẹ̀ mọ̀ pé ẹni tó bá fi ọmọ ta ó yẹ kó ọmọ bí irú ìyàwó wọn máa ṣe rí bóun náà máa ṣán lórí mú kàn yín pàǹtí tẹ́ ẹ kó jọ yìí ni kí ìyá ẹ lè bá rí kó fi spọ́ńsù ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ má ti lù ẹ́ bíbi ọ̀bẹ náà bí. <laughs> wo má wulẹ̀ fún mi ní wọ́n náà rárá o má wulẹ̀ fún mi ní wọ́n náà rárá lóòótọ́ yẹ jẹ́ ìyàwó ọmọ ọ̀tà ṣùgbọ́n mi fún ami gan mi ò bá gbé o tí ẹ bá ṣe ti ọlọ́wọ́ ọba àti ọlọ́wọ́ ẹ̀sìn àti pé pàápàá mi ò fẹ́ borúkọ àwọn tó bí mi jẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìdí mi ò bá ṣe fún ẹ ìdí mi ò bá ṣe fún ẹ ara ẹ̀ ò bá kọ̀ òun láyàláyà ó wọrí ṣọ́ọ̀bù ìyá mi ó wá bá mi ó wá bá mi. wo máa lè jẹ́ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ pa mí rẹ̀ ìmọ̀ràn mi fún ẹni wípé máa múra àjà sílẹ̀ láàrin ìrìn àti ẹ̀rọ torí gbogbo ibikíbi tí ìrìn àti ẹ bá ti pàdé ìjà ni o mm. bẹ́ẹ̀ ni ìjà ni náà ni olórí pé. wà ní sítú àkókò rẹ. kúrẹ́ ẹlẹ́mìí balẹ̀ ọmọbìnrin kúrẹ́ ẹlẹ́mìí balẹ̀ tó wá rí mọ̀jà jàǹsọ̀bù yẹ torí àánú ìyá ẹ̀ ṣe mí tó wá rí lẹ́yìn ilé tó bá yẹ pé ọ̀bẹ ló bá mọ̀ mú hmm. tójú ẹ̀ pamọ́ hmm. gbígbó ibẹ̀ ni tójú ẹ̀ sára ẹ̀yìn ibẹ̀ tó bá ti pàdé ọ̀rẹ́ wọ́n á fẹ́ẹ́ ti àwọn tó mẹ́rin bó ṣe rí Bọ̀sùn. Bọ̀sùn. Mo kí ọ̀nà ń pè. Mo kí ọ̀nà ń pè mí bí ẹ. Just look at yourself. Wo rẹ̀ láti rí orí ẹ̀gẹ́ ìkànnì gbogbo ṣe ń rùn. Ìmọ̀sí káwọn ọmọ eré bó ṣe wọlé. Kí ló ń lè fọ́dọ́jọ́ wo ló ń lè fáwọn ẹ̀rú mọ́ ìfòyí ọlọ́run? A married man, responsible man, was signed for money after eleven ó lè fìyàwó àtọmọ ìsílẹ̀ ó ṣe ń gbàgbọ́ ìmọ̀ ìsìnkú wọn ló fi àbá yìí. Ah! ẹ̀jẹ̀ ìyẹ̀jẹ̀ wọn jókòó ní ṣọ̀lá wọn ní jí ní ìkànnú àwọn èèyàn wọn bímọ pé ká jọ lọ já ilé pé kí n má fi ronú pa. kí ló sọ bàbá ìṣúná ló tẹ̀lé jáde látàárọ̀ ní táyà yìí akọ́jẹ́ mi ò ní wọn bá wí gbogbo ààrẹ tó ń jẹ ilé ọlọ́mọ ni á kẹsẹ̀ lẹ́sẹ̀ padà àbádúlò á tó wá jẹ́ ìyà tó wáyé wá jẹ á jẹ́ bá tún kí mo wá fi kó tún gbowó lọ́wọ́ mi lọ adébẹ̀kọ́ ọwọ́ tí wọ́n gbọ́ láyé wọ́n á gbọ́ lẹ́nu mi ṣé oníbàjẹ́ ni wọ́n òun náà fẹ́ bá wọn ṣèbàjẹ́ ní burúkú wọn káàkiri ṣé bí married man ni wọ́n ṣé kò tó wọ́n ṣe wọ́n pọ̀ sí wọn ni àkọ́dé. ṣé wọ́n lè lè ṣé wọ́n gbọ́ngàn lè lè wọ́n gbogbo ayé ẹ̀ ṣe dà àbí ó tẹ̀ ti dà òkúta òkú tó fi láwọn ọmọ ẹ lọ́wọ́ yẹn náà dáa wọ́n má tòsí bí o ìtòlókè ìtòlù bẹ́ẹ̀dúrúmù ẹ̀ bọ̀ fìdí dání mọ̀ báyìí. báwo ló ṣe máa fi kí àwọn ọmọ ẹ lè bẹ́ ẹ bíbá ẹ kó máa wọ́yẹ̀ ẹ o bá tòsí bíbá ẹ dídé ṣáà nítorí bẹ̀rẹ̀ fún ẹ̀ lóṣù pẹ̀lú ẹni kò jìjẹ mánéjà rẹ̀ jìjẹ. kódà

mi mi lè bẹ́ẹ̀. àṣàbí nìyẹn. kí ló dé kí ló fẹ́. lọ bá mi ṣílẹ̀kùn fún un láì gba àṣàbí ni. ló ṣe é. mo rí mo rí wúmà kan fẹ́ fi ìbọn pa mí nínú yàrá mi. ìbọn kẹ eh. nínú yàrá ẹ. náà lójú àlá mi. o ò lálàá. yes. àlá lásán ló ń la má dà sí àárẹ̀ kó lọ. omi ah, mi ò lè padà lọ o. Tọ́pẹ́ kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà nígbà tó wọn kékeré láàlá tó bá bá lẹ́rù tó tó yẹn tó wá sọ pé kó tún padà sínú yàrá kó lọ dá sùn. Ah, ó dà tí ò bá padà wá sùn kí ló wá fẹ́ ṣe. Ah, mo lè padà sínú yàrá yẹn. mo padà lọ sùn sí yàrá ẹ̀ jàre. mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o. Ìyá máa bọ̀ wá sùn. Má bọ̀ wá má bọ̀ wá. Eh, má bọ̀ bí ti báwo. Má bọ̀ bí ti báwo ń sìn. Ah, ah. Mo ní wọ́n jọjọjọ sún sọ̀jà fẹ́ wá ṣe rẹ́fí láàrin èmi àti ẹni? Ó kílẹ̀ fi mọ́ mi? Ah, Nígbà tí ọmọ ńlá tó ń lálàkàlà so a tún fẹ́ máa le. Pẹ̀lẹ́jà. You're asleep, don't worry. Eh? ẹ̀rọ àyàwá ẹ̀kọ́ ọjọ́ rí tí mo ṣe pẹ̀lú wa ní ọdọọdún kọlọmọdé káfí ń ṣàwátì kọlọmọdé àrí yín pẹ́ málùdì náà wa. èmi náà mọ kò ti ìyẹn ni mo wà ní ká wá kàn sí bá ti mọ wa bí wa ní àdúpẹ́ fọlọ́ pélé náà tó bá wa láyé àtàlàfíà ìlẹ́ta rẹ̀. lágbára ọlọ́run àwa tá a jọ péjú ṣe tèṣì la máa péjú ṣe tọdún iná àmọ́ ìgbà wo ni ná. Sunday tí ó sì kejì nínú oṣù tá a fẹ́ mú yìí la fẹ́ ṣe. torí mi náà ní ìnáwó ṣe o àmọ́ sátidé kẹta ni tèmi nínú oṣù ọmọ mi sùn bọ̀ ó fẹ́ ṣe graduation. súnbọ̀ kan náà olùwà sí o ìdùnnú ṣubú láyọ̀ náà ni ohun rere náà ni kò ní wọ́n lọ́dẹ wa àmì ọlọ́run aláwọ̀ ẹ̀mí ọlọ́run àmì ọlọ́run àmì ọlọ́run àmì ọlọ́run ọlọ́run gbàdúrà wa àmì ọlọ́run fi ya bùkátà bùkátà tẹ́ ti gbọ́ òun àti tẹ́ ti gbọ́ tiwa náà ọlọ́run níbi wọn yín àmì o yóò kò sí ní lọ́wọ́ ní kò ní kò sí ní lọ́rùn àmì ọláláwọ láwà láwà alákùnrin àti ìlànà ìlànà àlè ìlànà. ẹ tó gbé wa lọ́nà ìyá wa ẹ wá tẹ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà bisimilayi rahman rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar bisimilayi. ọ̀rọ̀ padà ẹ sùúrù ẹ sùúrù ọ̀rọ̀ miss you daddy. I'll oh, miss you more. <laughs> Eh, bá mi sọ fún grandma o sọ fún ọ wípé tó bá ti kú two weeks sígbà tó máa resume ni àṣàbí láti padà o. ó dà mí tó. kòsó láti farabalẹ̀ prepare fún resumption o. ṣé bẹ́ẹ̀ ni ẹ fẹ́ràn mi sí mọ́mi. Ah, àmì ìgbàgbé. wo ṣòrí tó bá ti débi tó ń lọ wọn máa lọ yọ màmá lẹ́nu o ó mọ ipò ti dàgbà tó bó mọ pé bẹ́ẹ̀ ni wọn máa fò káàkiri tó wọn máa ṣeré ipá tó bá ti fi ẹjọ́ ẹ̀sùn báyìí wàá rí nǹkan tí máa ṣe fún ẹ. àjò èèyàn ń lọ ṣeré ní kó má ṣeré ṣeré jàre kó ṣàmà ṣeré ẹ léṣe ni. ó dààmú ti gbọ́ máa fò kiri wo tó bá ti délé sọ fún màmí wípé tó bá ti kù ọ̀sẹ̀ kan báyìí tó máa wọlé ni kó padà sílé o. no no no mo ti sọ fún ọ̀rẹ́dì pé tó bá ti kù ọ̀sẹ̀ méjì ni kó padà sílé. kí ló fẹ́ máa ṣe ń bíbà eré pálọ̀ ló wà náà ṣókò bá máa fò kiri ni kí ló fẹ́ wá ṣe. ó máa ní láti prepare pé ó fẹ́ resume two weeks ni mo sọ tó máa gbé mi lẹ́nu ni ah, ah. ṣébí nǹkan tó mi bá jọ ní nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ sọ àti èyí tèmi sọ èyí ló yẹ kó yẹ kó tẹ̀lé. èyí tá àǹtí mi bá sọ ni mo sọ fún mi. nǹkan ń ṣe ẹ́. Ah, àmì ẹ̀ màá ló ń bá sọ̀rọ̀ yẹn. àná kí ilé àbúrò mi ni ó ti dàbúrò mi ó yá ìwọ náà pàṣẹ fún pé nǹkan tí mo sọ ni mo fẹ́. Mm, mo ti gbọ́ o wọ́n ní nǹkan tó bá táwọn bá fẹ́ ni kò ṣe o. ó yá sóde ẹ máa lọ jàre dọ́là máa drop ní. Bye, mommy. All right. Yeah. Okay. Ẹ má pẹ́ o, kó bá mi kí màmí tí bá ti délé mi náà, màá tí bá ti délé kẹ́ pè mí pẹ́ débẹ̀. Màá gbé mo lé lẹ́nu lé gbàgbé rẹ̀ máa gbómi lẹ́nu. aṣẹ́gun èmi mo ránṣẹ́ o ọ́ wọ́n ní ìròyìn òkèèrè tí ò bá dín yóò lè kò sì dín rí lílé ló ń lé ó tójú àwọn tí ọkọ ẹ tẹ́tí jọ rírà gbẹ. ọkọ mi ṣá ṣọkọ nìyẹn olórí burúkú tẹ pákó dídí jáde kò ní dágbére kò ní ṣe ní ti gbogbo wàkiwà tó máa ń wòyàn ṣé òun èmi ràn ọmọ rí mo rí kò kàn mí. Hmm. ó dáa àti gbọ́tọ̀kọ ẹ pé mo ṣe ń rìn kí ló wá dé tó jẹ́ pé etí ìlú ti kú tó ń bá débi wọn níbi ń ṣàánú fáwọn epo ìbọ̀dọ́ lọ́la ti ẹ wo ẹ gbàgbé yẹn ọ̀rẹ́ mi fa ìtàn. ó ní wọ́n ń ṣèkókó church wọ́n dẹ̀ ń fáwọn tí ò lọ́kọ wọ́n fún wọn ní gift mo dẹ̀ lọ síbẹ̀. bí muslim kí ló ṣé mo ni ó ti òkú ayé ah! ibi tó ti ń gbégbá bára kiri tó ń tọrọ owó kọ́. ẹ wo ti tó bẹ́ẹ̀ yẹn mò ń ṣe ń bára o àwọn tó ń ní ni mò ń gbà fáwọn táà ní torí ni ara mi ọmọ ṣé tó burúkú mo ṣe rí ni tí mò ń gbà àwọn tó ní ìsìn yìí ń rí ń hmm, kọ̀ọ̀kan ló fi bọ́mọ tó kọ́ sílẹ̀ tó bá rí bẹ́ẹ̀ bọ́kọ̀ rẹ̀ tẹ́ẹ̀bá tóbi lọ́wọ́ mo ò ní wá torí ó ti ní táìmù tó yẹ kí n ti dé sọ̀bá rẹ̀ mo ń lọ síbi ọ̀rọ̀ ajé mi. ó dàbọ̀ màá dẹ̀ máa rí nípa ẹ̀. láìláìláìlá hmm. ẹ mo dúpẹ́ ẹ kú bá mi dárò ara mi o. ta ni kí n ké sí ta ni aláfọ̀rọ̀ lọ mi ta ni ẹni tí mo lè sáré lọ bá nígbà yìí mo lè rí i pé ilé ẹ̀rí ló wó yìí ògbóná gbòǹgbò yìí gira bàtà tí ń chatọ́kùn lẹ́yìn ìtàkùn ńlọdẹ ni ẹrú yìí. abáwárẹ́ni tó sọ pé mo ṣe ń tóhùn mi lórí ikú ọlábìlẹ̀ kan àrá ni ó pa. Ah! gbogbo èèyàn kéèyàn tó bá lọ́wọ́ nínú ikú ọlábìlẹ̀ kan báyìí ọ̀sán gangan là gbọ́ kú ọ̀rọ̀ wọ́n àwọn òkú ọlábìlẹ̀ kan wọ́n hmm. fẹ́ mọ ibi tí ikú rẹ̀ ti wá hmm. bẹ́ẹ̀ ni eégún lọ pa ni orò lọ pa ni iṣẹ́ àjẹ́ ni mo fẹ́ mọ ibi tó ti gbé. ọlọ́run lè kọ́ nínú ah! ẹbí àbájọ sọ́mà yìí ah! ẹ̀rọ èèyàn méjì wá di tẹ̀yàn kan àṣẹ àgbáyé àkókò dalẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ yìí lọ́dọ̀ ẹ̀kọ́ yìí lẹ́yìn tẹ́ bá lè ṣe fún mi inú mi á máa dùn ún. ẹ wo ìfẹ́ kò kọ̀kọ̀ bí màá rà rè ìfẹ́ kọ̀kọ̀ mi fọwọ́ rẹ rí kó sùn nígbà tá a bá lè afẹ́rò sí mi ní sí mi a máa wá rìn káàkiri rìn káàkiri ní ìfẹ́ tí yẹn ṣẹlẹ̀ lọ́la mi lẹ́kọ̀ọ́ ìjọ tó lọ lọ ẹ má jà ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀dọ́ lọ́wọ́ ṣe pé ó mú èmi náà láti gbé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí láti ró òkú Ọlámilékan bí ò ṣe wípé ibi tó ti bà mí ibi tó lágbára àṣàbí ọ̀pọ̀ ìyá rẹ̀. èyí sọ̀dájú o tá a bá léegun bàbá ẹni òjò tí ò bá sì jó mọ́ alágbà àtọ̀jú ló ń aya mi ọ̀pọ̀ dòwe mo gbọ́dọ̀ sọ mo gbà àgbéwò òfin ọlámilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni. ẹ̀lú tọ́pẹ́. yẹmí báwo ni ó máa ga fún ọkẹ tó bá tẹ̀lé pè mí lẹ́ǹkan. má bínú ní lọ́pọ̀túnìtì àti ètí pé rárá ni. ṣé o gbọ́ kọ́kọ́ mi kú ni. ọkọ̀ ẹ kú kẹ́ kí ló dé ṣọkọ ẹ sì kí ni. àìsàn kọkọ ò ṣe ikú ẹ ò ṣẹ ni. ìwọ fúnra rẹ ló pa ọkọ ẹ. ṣébò ló sọ fún mi pé ẹni tó bá ní ọkọ lè ò lè gbé mi sílé mo dẹ̀ wí pé kí n dọ́gbó sí kò lè gbé mi sílé. Ah! Ah! ọpẹ so the most apààyàn ni ìwọ ló lọ́wọ́ ara ẹ ló pa ọkọ ẹ nítorí pé kò lè fẹ́ àlè. Ah! ọ̀pọ̀ pé apáyọ ni ìwà burúkú lòwe ìwà ìwà burúkú ayé àti ọ̀run kí wọ́n ní wọ́n fi wá fi wọ́n sì pé ò nípa ẹ̀mí gan àbí end of the day ló ti lè mú ẹ tó lè pa ọkọ̀ táwa ní èmi àlè dọ́pẹ́ omi ní wákàtí ọ̀rọ̀ ìmúfẹ́ kò mọ̀ pé bó ṣe wá ti lùsọ̀ ọkọ̀ yẹn o ti wá lùsẹ̀ èmi àlè fúnra mi gan báyìí o ọ̀rọ̀ wa ni wúwo òṣù olùsọ̀rẹ́ nìyẹn mo mọ̀ pé òtẹ̀ mi lè ṣèrú ẹ̀ mo ó jẹ́ ń sọ fún ẹ má tẹ̀sùn o awéré ni o má dán bí ẹ̀wò rárá rárá ṣe ṣé kí lùzọ̀ kọ́ mi kí tí wọ́n pàdánù àlè ni irú ẹ̀yìn ò lè ṣe ṣe o. o lè lùzọ̀ ọkọ̀ kó o tún lùzọ̀ àlè. ó dáhùn mo ti gbọ́ àmọ́ mọ̀ yí pé o ti lùzọ̀ ọkọ̀ báyìí o dẹ̀ ti lùzọ̀ àlè èmi tèmi ajá wa ń tèmi ó ti gbéra o èmi ti lọ́mọ ẹ lọ́wọ́ ó ní wọn tẹ̀ tí wọn ò tó bẹ̀. hello. bọ̀bọ̀ ìkọ́t fún mi. máa bẹ̀ nà tán bí owó wo tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn òbí abẹ́ kẹ́dùn wà ló ń ṣe ewé ẹ̀mí ìwọ. máa mú ilé yìí. ẹ táyé yín. ọ̀gá aṣẹ́yí mo ti sọ fún yín tẹ́lẹ̀ bọ̀bọ̀ bẹ́ẹ̀sì yẹn ẹ jẹ́ kí n hí ìbọ̀bọ̀ yìí kó dágbére fáyé tó bá ti dágbére fáyé ó ti tọ̀nà mi ò ráyè à ń gbọ́ ọmọ ọjọ́ bàbá. Ah, ah, ah, màmá. ìyá màá mi àárúkọ ẹjọ. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bẹ sọ lórí fóònù kò gbọ́dọ̀ yẹ lémi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìní ìní yẹ rántí o nǹkan tí mi ìbá ń rán ẹ má jẹ o ṣọ̀pìnà lẹ́ẹ̀ máa mú. mi lè dúró pẹ́ púpọ̀. Ah, mo níbi tí mo fẹ́ sáré lọ a tún máa sọ èyí tó kù lórí fóònù. ẹ kò sí wèrè àríkẹ́. àmà owó ti dé ọmọ aláṣẹ là. iṣẹ́ di ọmọ aláṣẹ. owó ti dé ọmọ aláṣẹ là. iṣẹ́ ti di ọmọ aláṣẹ. ó yá owó ti dé ọmọ aláṣẹ là. ń bọ̀. orí ọ̀sà yìí ló gbá tẹ́lú. ó ah respect hey respect. sara. ah olórí. ah ọ̀yẹ̀kẹ̀ gbọ́dọ̀ mo ṣe ẹ̀kẹ́ pinna ó lè dorí lọ. ayé ẹ̀rẹ̀ máa bàjẹ́. mo ṣe máa rí náà nìyẹn wá tí ẹ bá yẹ ẹ̀mọ́ ìtọ́sẹ́rẹ́ là ní ògbàdé là ń ṣe lọ́sẹ̀. owó lè ṣí gbọ́ ẹ dákẹ́jọ kí ló ń wọ́ kí ló ń fọ kí ló ń rì yín lọ wá ọmọ ọ̀rẹ́ mi ọ̀hún dẹ̀ ti máa sọ fún ẹ mo ti máa kí mi gbójú kí mi gbójú mo ti máa sọ fún ẹ màá dẹ̀ jọ ẹ lójú sórí kò lómi ní kankan láti waste life ẹ má waste ẹ fáwọn tó ní ẹ ẹ máa ń pa ẹ dànù bọ bàbá ẹ̀yin lẹ fa o ẹ̀yin ni ojú yín ni mò ń tì tó bá ń ṣe bẹ́ẹ̀ bọ̀bọ̀ yà á ti dẹni àgbégbìn ṣó jẹ́ kó máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú yín. ṣé wàá kó ojúkòrò náà fi sáré onímọ̀sí òdu àwọn rárá pẹ́ gbígbà èyí gẹ́gẹ́ bí a ti sọ fún wa ó ní òfẹ́ kí iṣẹ́ ẹ ṣe lé yìí. iṣẹ́ ò bá pẹ́ ni àbí òye yìí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan fi pẹ́ṣẹ́. mi mọ̀ pé nǹkan tó pọ̀ tó báyìí ah, ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àbí kẹ́ bá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí mi ò fojú sunkún ọkọ̀ báyìí ṣe báwọn aláàánú kan ló bá mi rí níbi tí wọ́n ń ṣe yànmọ̀yànmọ̀ sí tó máa ń gbé lọ sí hospital kó tó di pé wọ́n gbé wá bá mi lé. Yẹmi níbo ìwọ náà ń lọ bó ló ti ń bọ̀ Ìṣọ̀lá wọ́n lù mí débi pé tó bá tiẹ̀ jẹ́ pé bí àwọn tó wà lára mi náà tiẹ̀ gbà ni kò tiẹ̀ ní dùn mí bíi pé lúlù tán tún wá wọ́n lù mí. àti ah, ah, ah, ẹ̀dùpẹ́ àbúrò kan àfẹ́yìnkọ́ yìí owó káfẹ́ wa ọlọ́run máa jẹ́ kán débẹ̀. àdúpẹ́ fọlọ́. nǹkan tó máa ń dùn mí pé lóra àwọn olórí burúkú yẹn ni pé wọ́n á gbé lówó ńlẹ̀ báyìí wọ́n ní lọ bá o ẹ jọ ṣé mọ́tò ló ń gbé kiri lọ́nà tó fẹ́ ti torí ẹ̀ pa ọkọ mi sí ni àbí kíni. ọ̀rọ̀ ni òye wọ̀ torí àwọn tá a bá ti ń ṣiṣẹ́ agbára báyìí ká máa ní sùúrù díẹ̀ díẹ̀ o. Ah, ah, agbára wa ni ọkọ mi ṣe kò ṣiṣẹ́ agbára kankan àbí ṣé ti ń lagi ni. ìṣọ̀lá nǹkan kan ṣoṣo tí wọ́n sọ fún mi pé kí n gẹ̀ẹ́tì sìn ìgbà tí mo sún wọnú yàrá lẹ́ẹ̀kan tí mo gba kọ́ọ̀lù tó pè mí wọ́n ní kí n sọ fún ṣọlá kó bá mi gẹ́ẹ̀tì ewé má sọ̀rọ̀ ewé má rò ṣòwò pé tí wọ́n bá lọ sí ilẹ̀ mímọ́ tó yẹ tó ń pè ní mẹ́ka ìdí tọ́nà ń ṣe sọ ní mẹ́ka ni pé gbogbo tí wọ́n bá ti rí ọkọ́ ló máa kà wọ́n ní tí n bá ti mú owó yẹn tí n bá ti tẹ̀ sójú àwọn ìbò gbogbo ẹ máa pajú dé. Hmm, hmm, hmm. ọkọ mi ṣé nǹkan tó ṣe yín ti bọ́ sí yín lọ́pọlọ ni dókítà ló sọ fún yín wípé kẹ́ má sọ̀rọ̀ jù gbadásọlá dókítà ní kán má ṣe wà lára eh. kán má sọ̀rọ̀ owó jẹ́ nǹkan ṣe jẹ́ kẹ́ wọlé tí o máa ṣe àìmì jẹ́ kẹ́nìkan kan wọlé rí o. wọ́n yẹ kó fara balẹ̀ kẹ́nìkan kó má dà láàmú ẹ má dọ̀kọ̀ mi láàmú tó lẹ́yìn máa bẹ̀rẹ̀ sí yín nìyẹn. ẹ ní ìdá láàmú eh, bí kọ́lọ́ ṣàmàṣọ gbogbo wa kọ́lọ́ má fi oúnjẹ wa ti bi tó nira. àní o. torí bébí jẹ ṣe ń bọ̀ ọ̀tọ̀ ní nǹkan tèmi ń bá bọ̀. kílẹ̀ bá wá. ẹ mọ̀ pé gẹ́gẹ́ bá a ṣe yìí jọ jẹ́ hmm. àmọ́ ìtí mo wá báyìí náà. ètò ẹ bá lẹ̀ náà yẹ kẹ́ ẹ jọ pín ni ẹ ṣàjọ jẹ ẹ jọ mú ni bí ẹ tẹ́tún jọ pé ẹdún kejọ pé ìdílé ìkọ̀kan jọ nà yín náà kùnà yín. ẹ ṣe bọ́ọ̀rẹ̀ la gbéra wa àwọn ọmọ àti ẹkọ òun lè jẹ tèmi ò kì í jẹ. ẹ jọ bíi kí ni o torí kí ni mo fún ọkọ mi jẹnu ilé ìtẹ́ ẹ̀jẹ̀ ń bẹ̀. <laughs> mi ò ṣé omi nǹkan tó ń jẹ lèmi náà ń jẹ. ìṣọlá ṣàbàmì géètì ìwé má sọ̀rọ̀. ẹ̀kẹ́ má sọ̀rọ̀. ó tẹ̀ dábì tá a bá dé tó wọ́n ti pẹ́ tí mo ti ń wa yín tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ṣẹlẹ̀ dání tí o bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ nínú ìjẹ́kẹ̀ wọlé o bẹ́ẹ̀ sọ fún mo ti lóyún kújọ́kújọ́ tí mo bá rí yín nǹkan tí màá sọ sí yẹn nígbà bẹ́ẹ̀ kẹ́kẹ́ ah. máa mọ́kọ mi kẹ́kẹ́ máa tójú bọ́lé kẹ́kẹ́ máa dìjẹ́kújẹ káàkiri kí ló dé èmi ò fẹ́ bẹ́ẹ̀ o bó pọ́n yín lé ni o ẹ má yẹ kí n fa àpọ́nlé ẹ má yẹ kí n fa ya o ẹgbẹ́ ó ti rẹ̀ dà ẹ máa lọ ilé. ọlọ́run lẹ́dùnmáre orí mi orí lóye hmm. ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi mẹsẹ̀ ẹjọ́ tí ò ṣe tèmi ọ̀nà ẹni bí bá mi yòye kúrò lórí mi. ìyàwó ẹni kì máa lọ ilé. ìṣọlá ẹni wọn sọ̀rọ̀ ló bá mi já. ẹ̀kọ́ sí ìyàwó tí náà ṣe ọlọ́run fún lálàáfíà o kó rẹ́sì dáadáa o àmọ́. bọ̀dá ìṣọlá mo ti gbọ́ ẹ̀ wọ́n máa gbọ́ ilé ẹ̀ẹ́dẹ́gbàgbé kan lé ní ìsìn ẹ̀ mọ̀ bó ṣe ń rí ẹ̀gbọ́n mi. nípa ọ̀rọ̀ kó lámìlẹ́kọ̀ọ́ náà mọ̀ wá ẹ̀yin àgbàlẹ́pá lòwe iṣu àtẹnumọ́rọ̀ kì í jóná o nípa kó lámìlẹ́kọ̀ọ́ yà á rò rè á rò kùn mi torí tí ò bá nídìí obìnrin jẹ́ kó lu á rò kùn mi ọmọ ò lè ṣàdédé fòsánlẹ̀ kó kú bẹ́ẹ̀ lójú wa ká sì máa wò ó lẹ́yìn ṣàìsàn torí òfò tẹ́lẹ̀ òdùn àárò lẹ́yìn. kò sí obìnrin tó pàṣẹ nínú ilé wa tó jẹ́yàwó lé ẹ jẹ́ àròkù yìí ká mọ ibi tó kù sí èmi àtàwọn àbúrò mi a ti ṣẹ̀dá kọ́kọ́ mítìn o tá a sì mọ̀ pé ó jẹ́ kókó kárùkù yìí àṣẹ mi là ń lóde gẹ́gẹ́ bí olórí ẹbí àdìdáṣẹ palẹ̀ yìí kẹ́ fàṣẹ sí fún wa kọ́ àròkù nǹkan lóde lẹ́nu nù ẹ ṣèpàdé ìlú ìlú kọ́kọ́ bẹ́ẹ̀ ni ìgbà táwọn àbúrò mi. àṣẹ ló rà bẹ̀ kí ló dé tẹ́ sọ wípé kọ́ máa ròkù dájú mi nígbà tó fẹ́ rò. nǹkan tí mo ṣe ní kọ́ máa ròkù dájú mi kò kéèyàn sí i. lóòótọ́ tó bá ròkù ẹ̀ sí i àkókò náà wò ó sọ mí di aláìní bàbá ó sọ ẹ̀yin náà di aláìlọ́kọ ẹni tó padà dùn kí náà lọ bá wọn lọ́rùn náà ṣùgbọ́n gbọ́dọ̀ nǹkan sọ pé ká fìjà fóun jà nígbà tá a bá ní afẹ́ gbèjà ara wa jà ewu lọ́lọ́run fẹ́ wá gbèjà wa jà fún. tí ara fi gbogbo ilé ẹ̀fọ́ lọ́run kó gbèjà wa jẹ́ má já ro. ẹ wò gbogbo ìtẹ̀sọ̀ ìyàwó ẹbí ò gbà o wọ́n ti lọ rókù dádì. wọ́n ṣe kí ni. wọ́n ti lọ rókù dádì. níbo mo gbé ikú rẹ̀ ikú rẹ̀ ikú rẹ̀ ikú rẹ̀ ikú rẹ̀ ikú rẹ̀ Oh! rú mi lójú. sáwù. ṣàìdédé ni mo ríra mi tí mò ń gòkè mò ń gòkè mò ń gòkè mo wọ̀ tún mi léèyàn kankan mo wò sí mi léèyàn kankan gbogbo ẹ̀dá páró mo ṣáà ń gòkè yìí mi ìdẹ̀gbọ́n kankan mo dẹ̀ tún bá bára mi bíbà yìí kò yé mi báwo mo ṣe dé bíbà yìí. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ kó o sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́mọlẹ̀ àwọn ọlọ́mọ ìlọ́pọ̀ padà torí pé ọ̀nà ti ń lára wọn tí èèyàn bá gbókè ni ah, yóò lọ àmọ́ àwọn ọmọ lè ju oògùn dúpẹ́. ó mo lè ṣe lẹ́jà mi ṣe. ọ yẹ ààrẹ wò ni ah, káyì ló bọ̀ kàn àmì àwọn ọlọ́mọ rẹ̀ nù ìjọ fi fọ́ padà ni tí ọba já wọn ni. Ah. àbẹ̀bá ti bá ọmọ yẹn ni mọ́ ọmọ yẹn ló bá nínú. àbúrò ayé mi mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi ẹ̀kẹ́lẹ́dà rẹ̀ gbàgbọ́ adákẹ́jà bíṣù. ọkùnrin ló ń gbé. gbàgìlá bá a pa fún àjẹ̀lẹ̀kú ọ̀jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ báwọn ní àgbọ̀jì gún sára rẹ̀. ẹ bàbá kí ni nǹkan tó ṣe mí gan. ìyá àṣàbí fi ọkàn rẹ balẹ̀ ọ̀rọ̀ ti kú ọmọ ẹ o torí tá a bá délé wọ́n sọ ìtọ́jú tọ́pọ̀ fún ọ nínú tí ń bẹ lẹ́yìn ní tọ́ṣẹlẹ̀ sí ọ ọgbọ́n ṣe sùúrù àdákẹ́jà ó ṣeun níbo lọ̀rọ̀ dé dúró. ọ̀hún mo ti ṣàlàyé ìwé gbogbo ẹ̀gbọ́n ọ̀ àwọn ètùtù lọ́kù láti kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lọ́ba tán kí ni nǹkan ètùtù tòlótòló mẹ́ta tó tòlótòló mẹ́ta àgbá epo mẹ́ta obì ọgbọ̀n àpèjì mẹ́wàá mẹ́wàá náà láti kéjì tù ú lẹ̀ torí pé mẹ́ta láyé dúdú funfun pupa àdákẹ́jà iye kan lábáwọn ò ju mẹ́ta lọ gbà mí lójò kí n gbà ọ́ lẹ́rìn dákun orí mi tán mo sì rí ọ. fada àwọn arúmọlẹ̀ ẹjọ́ òun àwọn wọn gba nǹkan kéékèèké nǹkan ti yí padà nǹkan tó káyà tó tóbi nínú mọlẹ̀ gbà nísìnyí bẹ́ẹ̀ ni tí ò bá wá rí bẹ́ẹ̀. ká dá padà sí bó ṣe wà. Ah, èrò má ṣe bẹ́ẹ̀ ah, ah, ṣe bẹ́ẹ̀ ọmọ mi mo mọ̀ ọ́. ẹ má jẹ́ padà ìjọ. ó kù sí bí ó kù sí àwọ̀ eégún náà adífá fún eégún ó kù sí bí ó kù sí ìlàwọ̀ orò ló dífá fún hmm, ibi ọ̀rọ̀ dé dúró yìí owó ni owó sì ń bẹ tá a lọ lè wá owó owó ń bẹ ọgbọ́n. ọgbọ́n ní sùúrù á yanjú púpọ̀ létòlétò kó tó lè mọ bá mi lọ lé mọ̀ ń bọ mo dé tán kán lọ lè o. ìjọba wa gbogbo àwọn ayé tó wà lára mi ìṣẹ́ lè bá mi yọwọ́ kúrò. àwọn ìyá mi yóò pè báwọn ìyá orílẹ̀ èdè ayé máa jẹ nǹkan tó léegun ìgbélé ọmọdé ilé ẹ̀kọ́ jọ mọ́ ara lẹ́nu. Tọ́pẹ́. Tọ́pẹ́. سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحق ẹ dájà sàbí ẹ kú tọ́jú wọn Ọlọ́run gbàdúrà wa. àmín àmín àmín. ṣe rí n tó ṣe mọ́mí àṣàbí kò lọ́wọ́ ayé nú rárá o. Ah. lóòótọ́ àfà. rárá àti rárá. irú ẹ̀ kò dẹ́ ṣe pórí ń fọ àbínú rún àbí nǹkan kan ṣe kí n tó filẹ̀ lé òun ló jẹ́ kí n ránṣẹ́ pè yín ìgbà tí gbé lọ sọ́sítù. ó kàn jẹ́ pé ẹ̀yin alákọ̀wé dé ọ̀rọ̀ yín bí ẹ̀yin rẹ̀ bá ti dọ́sítù ọkàn yín ìbalẹ̀ ṣẹ́ni tó ṣe mọ́mí àṣàbí ìrònú lásán ni kò lọ́wọ́ ayé nú rárá. ń gbọ́ kí ló ń rò èmi ò mọ nǹkan tó rò mí ò gbé iṣẹ́ kan fún un lọ dọ́yìndọ́yìn ṣé wàá rí ìrònú tá à ń sọ yìí ìmọ̀ràn èṣù ni èṣù lágbára ni kò nígbàlà èṣù tá à sọ̀rọ̀ rẹ̀ yìí bí ṣe ń lo obìnrin bẹ́ẹ̀ ni ń lo ọkùnrin ó ń lo ọmọdé bẹ́ẹ̀ ni ń lo àgbà pàápàá jùlọ àwa tá a já àfa ìgbọ̀n pàpà èyí tí ò bá ti dúró lójú ìlànà ọlọ́run èṣù ó lè o ọlọ́run ọ̀bọ lọ́jọ́ èmi kó má jẹ́ kí èso odò gbogbo wa ọlọ́run ọ̀bọ lọ́jọ́ èmi kó má jẹ́ kí èso dalẹ̀ aláyọ̀ ọ̀run àmín èso ló pa gbogbo ẹ̀ wọ́n ní àṣàbí àwọn àkàpọ̀ ìṣúlù fún olùsọ tó nípọn jù anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ìsọ tó ń bẹ nínú kòrìsíyù tóun bá fi gbé gbogbo ayé láti bẹ̀rẹ̀ ayé títí dé parí ayé àlejò tán. Allah ẹ wá tẹ́wọ́ ẹ̀dá àti ìfún mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم